tí màá ṣiṣẹ́ comedy àti acting tí mo ń ṣe yìí iṣẹ́ mi tí n bá tún yàn láàyè náà ni iṣẹ́ wo nìyẹn o ah! bóyá iṣẹ́ pásítọ̀ àbí iṣẹ́ sójà cause mo máa yà láti máa gbóná ojú ẹkùn but bí mo ṣe mi lè gbé ibi ìgbé lára mi lára mi iṣẹ́ tá a ṣe náà ni ká máa pa àwọn èèyàn lẹ́rìn so tí n bá ṣiṣẹ́ yẹn iṣẹ́ tí màá ṣe nìyẹn can go anywhere go and go <laughs> it is now considered like even if they do the kpokpokpokpokpokpokpokpo i will say okay shoot me pẹpẹpẹpẹ i will be telling like this pa that's gunshot pa that's the first gunshot. i know i know i don i don i don please help me to vote. in the next five years ah kàn síbi tí mo ṣe ẹjọ́ african comedy tí mo ń ṣe yìí plan mo ní fún láti mú out of the country and out of the continent ṣe láwọn òyìnbó ní láti mọ̀ pé kọ́mẹ́dì tó ń ṣe yẹn kò sí kọ́mẹ́dì tó dàbí kọ́mẹ́dì inú ilé bá ṣe ń grow up àwọn bàbá wa àti ìyá wa tó bá ní kí wọ́n máa record ẹ̀bí big brother Nigeria àbí Africa ni àwọn àwọn èèyàn máa rẹ́rìn tó bá mú mú kọ́ imagine pé kò bí mo ṣe ń grow up communicate relationship mo ní pẹ̀lú dáàdi mi kọ́kọ́ feeding camera kan síbi kan kọ́kọ́ máa monitor ẹ̀ ah <laughs> video ẹ máa blow yamayama cause oríṣiríṣi comedy oríṣiríṣi nǹkan tó yẹ kó wà weird so there is comedy in Africa now so in the next five years mo ti fẹ́ mo ti mo ti fẹ́ mo ti fẹ́ káwọn èèyàn especially people that are out of the country and out of the continent to see the quality in comedy in Africa. advice mi ni pé nǹkan tẹ́ bá ń ṣe kẹ́ máa ṣe nìṣó and um, if there is anybody out there see eh, our comparable unemployment wà ní country wa ni tẹ bá lè ṣe nǹkan kan ẹ máa tó bá jẹ́ ẹ̀bùn kankan tó bá yẹ pé ìlú ni tó bá yẹ láti máa tojọ́ ẹ̀ náà ni ẹ̀bùn náà láti máa tojọ́ àmọye audition tẹ̀lé lọ fún tọ́jú ẹ̀ káàkiri báyìí that's like something like ìjọba so ẹ má kọ̀ jẹ́ ká jókòó ká kàn máa sùn ká dẹ̀ expect pé kí nǹkan gidi dé wá bá wa gbúdọ̀ ṣiṣẹ́ so ẹ̀yin ọ̀dọ́ tó bá wà bẹ́yẹn ẹ̀ ṣiṣẹ́ àwọn náà lè jẹ́ kí nàìjíríà better ọ̀la nàìjíríà ọwọ́ wa ló wà so ẹ jẹ́ ká ṣiṣẹ́ kí orílẹ̀-èdè bá lè tẹ̀síwájú ẹ ṣé. Daddy, be careful. Those that do not want you Call yourself. You think I'm like you? <laughs> when I was your age, they used to call me wire. You see this black and, and red thing here. This is your father here. I'm oh. <laughs> ah, the wire cover that they are connecting. When I was they used to call me Timo wire. Timo wire wire wire. Timo wire wire wire. <laughs> Timo wire wire. Timo. you see now, Timo, I don't understand. They used to call you Timo wire. It was a mistake. That's what they used to call me. Oh. So what?